أنفسنا سيئات أعمالنا له من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وسيده من خلقه وحبيبه بلغ رسالة وأدى الأمانة ونصح الأمة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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليس يتوقفون الله الشيء والصلاة هو ندوى محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين الذي في روضة بإيكوتيك وفداء عنه وقبوة الله سنأتنا فطوى على ابن أدب أتيا وصحابة أتي بطوى وتوبة لنا إشلا محمد صلى الله عليه وسلم إتيو بما في أدب القيامة علينا أتيا وقفني إجوكو تاوي إجوكو جانسارا مسلم community ni ọjà ní ìtọ̀ àwọn aláàgbò ẹgbàgbò lọ́la ní ìgbàgbò ìbàdí àgbò kí làwọn àgbò lọ́wọ́ àgbò onítẹ́kù náà àgbò lẹ́dà aláwọn tó ń ta lẹ́dà gbogbo wọn náà ni wọ́n papọ̀ gbé ìjòkó ìkalẹ̀ gbogbo ìjọba àjàkárá ọlọ́mọdé àbáwá tẹ́lẹ̀ sọ lórí gbogbo àwọn táàjọ jẹ́ mùsùlùmí àjẹ́ kí àárà àátà nìkan tó gbé wa wá ṣáàṣẹ́ kó kọjú wa láti lè mọ́ orí pẹ̀lú ìgbé lẹ́nu náà ìlára pa tó ń gbojú ẹ̀lì mútọ́ lọ́rùn ó náà lè fi tẹ́sí pé ní ọjà láàrin gbogbo èkó ní jàǹkára ta mọ̀ pé owó làwọn èèyàn mọ́ wá wá ara nìsára mọ̀hánà àtàwọn agbóhùn rẹ̀ ṣùgbọ́n àtọ́jú wa káwà wá ní lẹ́kọ̀ọ̀kan níláàrí a tó máa bí àwọn àbí àwọn ọmọ tí ó wá àtàwọn àǹfààní wa náà nìkan tó máa wá dá wa lẹ́kọ̀ọ́ a rí pé nǹkan dáadáa ni dáadáa ti mẹ́ lára yìí ọlọ́dà kò mọ́tò pàdé o dáadáa náà ti mẹ́ lára Jamkara Muslim community ọlọ́gbọ́n pàkó mo kí gbogbo àwọn tí wọ́n ń bẹ níkàlẹ̀ pẹ̀lú mi láti apọ̀ fún àwọn sọ̀dé láti kù sáà tí ọlọ́run ní káwọn náà ju ìrìnàjò púpọ̀ mo kí wọ́n pẹ̀lú àìmọ̀ ọlọ́run kò ṣàkóso ìyà ọlọ́run sábà wà sàlẹ̀kù dáadáa fún wọn. àwọn bàbá wa náà ọlọ́run sábà wà sàlẹ̀kù dáadáa wọn. gbogbo ibi tí ìyàrá ti ní àwọn àfa wa àwọn bàbá wa tàbí láti ṣe ìkòtò ṣàlàkùtì ìbálòpọ̀ ọ̀rọ̀ di ẹni pé bàbá mi sábà wà ní òsì wọn ni àwọn tó ṣe inú lórí ìfẹ́ bá wà fún àwa iṣẹ́ àdáṣe jẹ́ lára ìkọlọ́wọ̀ nípa jẹun àlékún ìdúró déédé àlékún ìdúró dáadáa ọlọ́wọ́ tàbá àti jẹ́nu náà àwọn ọ̀táàbù wa tí wọ́n bá lè lọ́wọ́ wa ẹ̀gbẹ́ àtúnwọ̀lọ́ àkọ́kọ́ àtàwọn àbá wa náà tí wọ́n ń bẹ ní ẹgbẹ́ wọn. ni káwa gbéyẹ̀wò èyí àwọn fàdílà tó ṣe ṣàròkòtè ìdájọ́ ọ̀rọ̀ ní mo ní báwọn náà tó ń bọ̀ ní àwọn ní second lecture ọlọ́mọdé àwọn àtàwọn lecture àwọn àtàwọn wa mẹ́ta dájú tí wọ́n tún bá lè tẹ̀lé títí àwọn wa kí wọ́n ti kú dà yìí. a ní àwọn sọ̀rọ̀ pa alìsìláàmù wal àdà alìsìláàmù wal àdà ìsìláàmù àti àṣà ìsìláàmù àti ìṣe àdáńgbẹ ìsìláàmù fi ń bẹ ojú wo wá ní ìsìláàmù fi ń wo àṣà àtìṣe ǹjẹ́ ìsìláàmù tó gbàdà yányán àbí ìsìláàmù sì rẹkọgnáìsì àṣà àti ìṣe ǹjẹ́ ìbáṣepọ̀ kan tí ẹ ń bẹ láàárín Islam àti àṣà ìtọ́ni àwọn agbóyẹ̀mù ní tó àmọ́ wa gbìlọ náà rí ọ̀rọ̀ tí èsì tán náà tí èsì tàn náà rí ọlọ́dà púpọ̀ ìlú tẹ̀lé wa dáre o ọ̀rọ̀ báwọn èèyàn bá tún wá gbọ́rọ̀ fẹ́nu rẹ̀ tán bá tún wá tẹ̀lé lórí oríburúkú ni o olúwa ò dákùnmọ́jà sọ fẹ́nu o títẹ̀ ló bá wá tètè wọ́ ọlọ́dákùnmọ́jà ló tẹ́wọ́n gbà lọ́wọ́ wa ọ̀nà àlùkẹ̀lì Islam àti àṣà àsọyé ọlọ́pàá pàdé ìbáwà dáṣọ́ àgbọ́yé náà àríkìdé rẹ̀ ọlọ́pàá tàbáwà tàbí ìdíjà àgbọ́yé tó gbọ́ ẹjọ́ gbọ́ wa kí ní jẹ́ Islam ẹjọ́ àmọ́ ilé jẹ́ àṣà ẹ̀yà mọ̀ ọ̀dọ́ tá láàbù ti ń bọ̀ ẹ̀yà mọ̀ ọ̀dọ́ tá làwọn àṣà ti ń bọ̀ ẹ̀yà mọ̀ àwọn àgbàgbò làwọn ń lọ ìṣà ọmọ alìsílám wọ́n الإسلام لله تعالى بالتوحيد والانقياد له بالطاعة تعطي الإسلام الله الإسلام هو الاستسلام لله تعالى بالتوحيد التوحيد والانقياد له بالطاعة إسلامه bàbá wa ṣàrọ́hà rẹ̀ pàbẹ́ tú palẹ̀ yányán àwọn islam huwa shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah wa iqamu salah wa ita'u zakah wa sawmu ramadan wa hajjul bayt liman istata'a ilayhi sabila an tú palẹ̀ díẹ̀ díẹ̀ nù amọ́lápò tó jẹ́nẹ́rálì tó kó gbogbo tó pè ní ìsìláàmù sínú ó ní alìsìláàmù lillahi ta'ala ìjọ́pẹ̀ bẹ́ẹ̀ ní ká ní púta submission complete submission ká juwọ́ ju tẹ́lẹ̀ yẹ́yẹ́ pátápátá lílá tó tàbí jọmọ́ Allah ha wa di tí ọlọ́run bá ti lọ báyìí kásìmọ̀ lọlẹ̀ pàkà kásìmọ̀ padà fòókè kásìmọ̀ fòókè wọlẹ̀ kásìmọ̀ lọlẹ̀ sọ́yìn kásìmọ̀ bọ́wájú kásìmọ̀ bọ́wájú bọ́ọ̀lẹ̀ kásìmọ̀ bọ́ọ̀lẹ̀ gbéwọ̀ kásìmọ̀ gbéwọ̀ kásìmọ̀ júlẹ̀ kásìmọ̀ gbogbo bí tọ́lọ̀ ọba darí wa sí tó bá gbé wa lọ tó bá gbé wa bọ̀ tó bá sà wá síwájú tó sà wá sẹ́yìn ká sì lọ sà lọ gbogbo rẹ̀ náà àdá wọ́n ti là àmọ́bò yóò ti jẹ́ pa ìwọ́jú tẹ́lẹ̀ àwọn àti ìtàwọ̀ṣù ó ní káàbọ̀ lọ́ọ̀ lẹ́yọ̀ kan sí àbàárí níbi tọ́lọ̀ ọba rẹ̀ ṣe ẹ̀kẹ́ nǹkan sọ́nà wàhálàkàlà á ó dáyẹ wàhálàkà jẹ́lẹ̀ ìgbàlódà ó dá gbogbo tí jẹ́ ẹ̀dá káwá gbà bẹ́ẹ̀ ọlọ́run nìkan ló dá gbogbo ẹ̀ àdúgbò ìjẹ́lẹ̀ ọlọ́run wọ́n ti rí bàdà níbi bá a lọ́jọ́ mi bọ́lọ́ káwá gbà bọ́lọ́ nìkan yẹn náà láàmú ti jọ wọ́n bí asmá ìwọ̀n sífà àwọn ọkọ̀ rẹ̀ lámà pa tó dáàtọ̀ ló kọ ìròyìn káà tó fi ìròyìn ẹ̀ àfi tó bá sọ rẹ̀ àforúkọ tó bá pẹ́ rẹ̀ ìdáwà wí nìsín nínú àrkánù ìsìláàmù márààrún in tó kọ́ sínú ọ̀pọ̀ dáadáa àìlà ìlà ìlànà àwọn alfáà wá sí ìwájú pé ara tí wọ́n jẹ́ ìsìláàmù ní pé wà lè ń fi ìyá àdólá rúúdì tàà ká wá dé àmúrì ká dẹ́ra wa pẹ̀lú pé gbogbo àṣẹ́tọ́lọ̀ ń bá fi ń pa arẹ́dì àtìtẹ̀lé gbogbo àṣẹ́tọ́lọ̀ ń bá fi ń láti tẹ̀lé gbogbo tó bá sì sí ní àjìnà sí arẹ́dì àtìtẹ̀lé sí ilẹ̀ omi ọ̀rọ̀ àṣà náà Muhammadu rasulullah tó láti ọlọ́run láti قل لقد كان لكم في رسول الله أسوة حسنة قل له صفاته ومن يطع الرسول فقد أطاع الله أبدا إقام الصلاة أنكن على روا أن يزكى على روا أن حج على روا أن داوي رمضان تنبلوه على والانقياد له بالطاعة إن تبتل إسلام كما ما تعرفوا لهم إيه واجه أول تبتل إسلام كل يوم وابيرا kọjúrú òǹdí wọn bí n tá a sọ yìí bá ṣe ń bẹ lára kálukú wa ó ní òǹdí wọn ìsìláàmù ti ń bẹ lára rẹ̀ ah, òǹdí wọn bá a bá ṣe tẹ̀lé àti ọlọ́run tó òǹdí wọn ẹrú ìsìláàmù ti ń bẹ lára rẹ̀ náà níjọ́ sọ wà nípò kọ parọ́ kọ́ èèyàn pàrọ̀ a jẹ́ pé ìsìláàmù ń bẹ lára rẹ̀ délẹ́rù ọ̀gbọ́n àmọ́lẹ́ tó bá ti dín lọ́dọ̀ wọ́n ti ti pa ilé iná ìlú ìlú ìní pamọ́ ajẹ́pẹ́ ìsìláàmù sí lára rẹ̀ ń bẹ̀rẹ̀ ẹ̀yin ìjọba àwa ní kankara oníkálukú wà wọlé òun ti bá ń tajà tí ìsìláàmù bẹ lára wa ẹlòmíín mà kọ́ ọjà kan bẹ kò yẹ kó wù ú tà ó sì tà yóò wá ní tó ti pé iná lọ́hà gbọ̀ngbọ̀n wọ́n ti tara rẹ̀ torí olúwa tó sọ pé iná láàrọ̀ fúrú rahim òun náà tó sọ fún anáà kùrá rí pé nọ́bẹ̀ ìbáàdì alẹ́ anàlọ́kọ̀ fúrú rahim ó ní ẹsọ fáwọn ẹrú mi pé ọba aláforíjì mi ní wà ẹnà àzáàbí wúwọ́ ní àzáàbí alẹ́ ìyá débi bá ti fẹ́ jẹ ìyá tó tóbi ní bá a ẹni bá juwọ́ jù tẹ́lẹ̀ fọ́lọ́ tó ẹ́ dé alámọ̀rí àti àmú rẹ̀ ọwọ́ ọlọ́run gbé lọ́wọ́ bọ́lọ̀ bá ti ní ó máa ṣe oníṣeéṣe àárín wà sí ìyàwó rẹ̀ ó gbé lọ́wọ́ bá lọ́wọ́ bọ́lọ̀ tí kò kọ̀ǹtó ìyàwó níṣe kọ̀ǹtó wọn àárín àwọn àtọ́mọ́ rẹ̀ ó gbé lọ́wọ́ bá lọ́wọ́ ìmúra rẹ̀ ó jọmọ́tọ̀ lọ́wọ́ ìjẹun rẹ̀ ó jọmọ́tọ̀ lọ́wọ́ ìwọ́sọ rẹ̀ ó jọmọ́tọ̀ àmọ́ ọ̀dọ́ de pé ibi ká kí wọn gbà fọ́lọ́run àmọ́ ń bí ká fún ìyàwó lẹ́tọ̀ọ́ ọ̀ọ̀kan lẹ́tọ̀ọ́ rẹ̀ ọ̀ ń gba ìsìláàmù níbi ìrún ọ̀ọ̀ṣe ìsìláàmù lọ́dọ̀ ìyàwó rẹ̀ ẹnu ní kò sí ìsìláàmù ní ibi tí ń gbọ́ ọmọ lò kò sí ìsìláàmù ní ibi tí ń bá ìyàwó rẹ̀ á lọ kó sí ìsìláàmù ìsìláàmù lẹ́yìn kí wá láta kí ní ṣe àmọ́ta tó gbọ́ bí àṣà àtúnṣe ẹni yanjú ìsìláàmù nílẹ̀ pẹ̀lú tá a ṣàlàyé pa ìsìláàmù yìí

وألفوه وساروا عليه هو ما اعتاده الناس وألفوه وساروا عليه من قول أو عمل ìgbẹ́ tẹ̀lé àṣà àti ìṣe oní táwọn èèyàn ti bá sáábà ó ti mọ́ wọn lára bẹ́ẹ̀ in orí ẹ̀ ni wọ́n ń gbà fi ń lò gbèsè ayé wọn àtàwọn ó ní táwọn èèyàn ti bá sáábà tí é pé tó bá ṣẹlẹ̀ ẹnìkan kò ní rí ní nǹkan tó straight wákà ní ìgbé àbábí ènìyàn fi máa ìgbà rò àṣàyí tó jẹ́ pọ̀ ní táwọn èèyàn bá sáábà yìí tó jẹ́ pọ̀ ní tó ti mọ́ wọn lára tó jẹ́ pọ̀ náà ti lògbé sí ayé yìí ẹwà lè dáwùjọ kan kán mọ́ sí ní kan bẹ́ẹ̀ láàrin ara wọn tó ti dàbí àṣà àti ìṣe ẹ̀sì débò ní ìwọ̀n ọmọ mú ẹ̀ lọ́dọ̀ wọn tẹ́ẹ̀bá sí èsì èèyàn ti bá sáábà tó mọ́ ọ̀la ó lè jẹ́ ọ̀rọ̀ wọ́n lè máa pé kí ní kan ló kọ̀ọ̀kan níbi ká sọ àgánran ẹ̀wò àgánran dì gbọ́nà yìí nínú èdè wa gẹ́gẹ́ bí àṣà wa kí là ń lo gbọ́nà àgánran dì fún ilẹ̀kùn kí là ń lo gbọ́nà gánran fún èèbọ̀ ìlú àbí tábá sọ pé búkà nínú èdè wa látàwà kí là ń lo búkà fún látà alárúwáwá táwọn bá ní búkà táwọn ń pè bẹ́ẹ̀ gbogbo tí bá tàn sí jálè wọ́n lè fele tó ń bẹ́ wọ́n lè fele iṣẹ́ bẹ́ẹ̀ wọ́n lè ibo jẹ́ wáyà tó ń búkà ilé búkà búkà lọ́dọ̀ tí wọ́n búkà torí pé ààyè làwọn lòun àmọ́ lọ́dọ̀ tí wọ́n táwọn bá ilé bí ìjọba bàtà tí mo ń yàtọ̀ báyìí kọ̀ọ̀kan báyìí kọ̀ọ̀kan rẹ̀. ó kọ táwọn eléyìí kejì ní ó lè yàtọ̀ sí táwọn eléyìí kì ó yàtọ̀ sí táwọn ọ̀tọ̀ òun kò ní. lọ́dọ̀ tí wa àwọn olè ọlọ́run tààlà ń bàtì àwọn àbọ̀ òní sí léke táwọn ń sọ. àyè ọ̀tọ̀ ni orúkọ yìí nínú àṣà wọn ó ti yàtọ̀tọ̀ àmọ́ lọ́dọ̀ àwọn tó ń lo tí méke tó bá ti dárúkọ tí méke lọ́dọ̀ wọn kìí ṣe ìmáàmù mọ́sálásí lọ́gbà nínú àtàwọn sọ fún ọpẹ́ bẹ́ẹ̀ ó jọmọ́ olùlúwa wà ìtẹ́ ń bẹ́ẹ̀ náà wá ní pẹ̀lú àlàyé báyìí definition níwọ̀n báyìí ọ̀dọ́ ta ti ń bọ̀ jọmọ́ ọ̀dọ́ ni àṣà ti ń ọ̀dọ́ ti

ان ذا بان رواء العلم ان علم وان كما سمويك إيه؟ المعروف عرفا كالمشروط شرطا المعروف عرفا كالمشروط شرطا ثم تقولني مني اوتو توبي اوتو بابارا اسلام الدين العاده محكمه jẹ́rí fi kí ìsìláàmù gbé àjàdé àwọn alámàrí kan bẹ̀bẹ̀ pé ìsìláàmù gbòfin lẹ̀tán ìgbó wá pé tó wá pé òfin kan wá délẹ̀ yìí bóò láti máa ṣe okùn sáta àbúkà sí ìdáná ọ̀sẹ̀ kò nídìí ẹ máa lo àṣà ìran mi ẹjẹ́ sọ fún aláwọ̀ àpèjú ìlú kejì ìsìláàmù ni a máa rin sákò ayébẹ̀kọ́ ká máa ní kíni jọ̀mọ́ ó ní súnà ní ká rin sákò nílẹ̀ lágbáwá wọ́n ní pákó wọ́n ní ilẹ̀ yóò bá ní pápò tí wà bá ní pápò tí wà ẹni bá ń rin pápò ayan yóò gbà ládá orin pápò àbí òní gbà yóò gbà àtà ti wà ní ìsìláàmù ẹ̀rin pápò kò wá sí pé ẹgbọ́dọ̀ ní sáwọ́díṣẹ́ lọ rí wá pápò wọn fẹ̀ lárúbáwá oní ẹmọ ní nàìjíríà pápò tí ní nàìjíríà ò náà bẹ́ẹ̀ bá ti ń rìn irú ládá tẹ̀ gbà pápò lárúbáwá oní àlejò ìrìnà ò ṣẹ̀dí àwọn sọ fún ẹgbẹ́ aláàdájú mọ̀ ṣàtàmà nítàwọn ọ̀rọ̀ kan bá jẹ́rẹ̀ o jẹ́ bá ti bá tọ́rọ̀ ọ̀pá hàn wọ́n tààlá Allah Allah ti jẹ́ ẹgbẹ́ ṣe pé ẹjọ́ àpadà bóò ni wọ́n ọ̀ṣàkàrà tẹ̀lé àní àṣàtẹ̀wò ẹ̀ńtà fúnlágbára ni ẹ̀ńtà gbẹ̀dàjọ́ lé lọ́wọ́ rẹ̀ níjọ́jẹ́ ẹ̀bá ti ní kólúwọ́ sọ̀rọ̀ níjọ́jẹ́ ẹ̀bá ti ní kájọ́gbọ́ àmọ́hàmọ́sọ̀ wà àtàlá ó sọ̀rọ̀ bí àlámọ̀ nìkan ìtọ́kùnrin tẹ wá wọlé àṣà ń lọ ìjẹ́ ìta tà sọ nǹkan kan pa ẹ̀ ìjẹ́ ìta wọ̀ èèyàn ti ṣe nǹkan bí àṣà ìjẹ́ ìta ti ṣe nǹkan bí ìṣe bàbá ti ṣe bí àṣà ṣe ń ṣe bí ìṣe orí àṣà yẹn náà lẹ́gbọ̀n ìyẹn ló bọ̀lá wọn bá sọ pé ìjà màrúkú urban kàlìmọ̀ sínú ti ṣàpà nǹkan tá a bá ti mọ̀ ní àṣà ẹnìkan kan ò gbọ́dọ̀ yapa rẹ̀ tóró ti jà gẹ́gẹ́ bí májẹ̀mú ni ìtaṣà wa rèé ẹ̀ gbọ́dọ̀ yapa ẹ̀. àmájọba mùsùlùmí ìsìláàmù ka àwọn ọ̀nà mélòó kan ní ka nínú àdáàtì ẹnbẹ̀nú àwọn àṣà ẹnbẹ̀nú àwọn ìṣe máa yẹ kàbálù islam tó pé islam rí islam sì gbà wọlé àṣà ní initially àmọ́ islam wá rí àtàrí pé á àṣà ilé ìjà púpọ̀ islam wá gbà bí islam ṣe wá gbà ó wá padà wá di tọ́rọ wọn bá ń sọ ayé àkàlẹ̀ lórí àbó padà wá di dágbẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam padà ń sọ̀rọ̀ ní lórí jama gbọ́dọ̀ ń bá ti sọ̀rọ̀ pa ẹ̀ táàdì lẹ́bi ti sọ̀rọ̀ pa ẹ̀ àtàtì mímọ́ ni àbó ti tẹ̀lé ó ti tẹ̀lé ó ti kú òní àṣà ó ti wá di ẹ̀sìn níjọ́ sábà mọ sí irú nǹkan bẹ́ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ pé láṣà mọ́ ó ti aláìlẹ́kọ̀ọ́ oníòwà ríwẹ̀ ní òwà ní ẹmọ́dáwọn lówó àṣàyàn tí ní bẹ́ẹ̀ ẹjá wa padà sí àwọn tó jọba ìlú islam ọlọ́run bá sọ nílẹ̀ fún wa ní ọ̀rùn fún ààrẹ olúwarí pàṣípéṣọ òhun tàbí ìdílé àhẹ̀lẹ̀fẹ̀ ọlọ́run ní bẹ́ẹ̀ bá fẹ́ fẹ́ àwọn obìnrin ẹ máa fẹ́ wọn pẹ̀lú ìyọ̀ǹda àwọn ètò ni wọn ẹ gba ìyọ̀ǹda lọ́wọ́ àwọn bàbá wọn ìyẹn lọ́wọ́ Àìṣà ọ̀bẹ ọ̀la ọ̀tà àlàáhà lọ́wọ́ bí sàyìn bọ́kàrì wọ́n ní ìlànà táwọn lárúbáwá fi ń fẹ́yàwó kí ìsìláàwò tó dé ìlànà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní àṣà wọn ìkan nínú àṣà fẹ́yàwó lárúbáwá olódì ẹ̀sìn olọ́wọ́ bá padà sọ fún wa pé fàǹkì òhun náà ní ìrìn àárẹ̀ níwájú kí náà wọn àṣà lárúbáwá ló ní

èmi náà débẹ̀ òun náà débẹ̀ tọ̀hún náà débẹ̀ gbogbo ó ṣe tán tó bá ti wá ń doyún èyí tó bá ń doyún ìwà ti pẹ̀tọ̀ yóò ṣe fún ẹni gbogbo wọn adájú ọdẹ́mẹ̀ bàtáì ọdẹ́mẹ̀ sàúdù ọdẹ́mẹ̀ ìwọ náà ọdẹ́mẹ̀ mo ti wá lóyún o ọlọ́yún òsì lóyún ọ̀yà káwá lọ kọ rẹ̀ ẹmẹ́tẹ̀ẹ́yàwó oyún lọ́lẹ́tẹ̀ẹ́yàwó bóòlù mo ti wá tẹ̀ẹ́yàwó wọ́n lè wá kó kọ́ rẹ̀ sínú kékeré kan wọ́n kó pa àwọn mẹ́rẹ̀wà tó kà pọ̀ màkà ni ó ṣe kúrò yẹ mú ẹni tó kọ rẹ̀ bá jáde òun ní bàbá ọmọ òun náà ìyàwó sátọ rẹ ló àbí rẹ jáde ìwọ náà àwọn ìlànà tí ìlànà bẹ́ẹ̀ ó wá pé mẹ́ta bẹ́ẹ̀ tí ìlànà pé ó kọ̀ ìlẹ́wẹ̀ ẹyọ ọ̀kan náà ò ní ká wá lọ rí tọrọ ọmọ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ láàbù tù wọ ilé ó sì ṣe lọ́rùn ẹ̀yàn lórí gbogbo àrẹ ó mọ̀ ó ti wá kúrò láṣà alárúbáwá ó ti di kíni jọ̀mọ́ ó ti di ẹ̀sìn láà ìjọba lè yóò pọ̀ lókan kọ́ wá sọ fún wa nìka ìjẹ́mọ́ ń yẹn ápùtù nìka àti alárúbáwá ni kì í ṣe ẹ̀sìn sọ́dọ̀ ẹ̀yàn ti bá láǹkà ìrẹsà a ní bẹ́ẹ̀ ni àṣà ní ìfíṣàlì àmọ́lúwà jọmọ́ ike pàǹkì ìhùn náà ìdí ní àhàlẹ̀ ẹ máa fẹ́ wọn pẹ̀lú ìyọ̀dá àwọn ọmọ ẹlẹ́ ìjọ àṣà ẹjá tó wà fojú èdè nínú àṣà àwọn lárúbáwá lárúbáwá ló ní sábà báyàwó wọn ní ìjọpọ̀ kọ́sì bọ́sì bá lùwẹ̀ kọ́sì gbé omi ìta kọ́sì máa wẹ̀ ìwẹ́ kí ni ìwẹ́ pé abáyàwó wa ní ìjọpọ̀ àṣà lárúbáwá ni ìṣe lárúbáwá ni lárúbáwá ti máa ń ṣe bí ọ̀dọ́ ti pẹ́ ìsìláàmù ti yìí ẹ̀dá àwa náà mọ́ wẹ jẹ́nẹ́bà bá àfin wẹ jẹ́nẹ́bà àwọn wẹ jẹ́nẹ́bà bá àfin wẹ jẹ́nẹ́bà ìwẹ̀ táwa ń wẹ̀ ní àwa ní tẹ̀sí ni àbá fi ń ṣe àṣà ó ti jẹ̀ ó ti kú òláṣà àṣà ní lọ́dọ̀ àwọn tí ń ṣe amóníwájú pé lè da ó gbà kù lọ́wọ́ wọn ó ẹ̀ kọ́rí ìjà wa mùsùlùmí kódà ó di òfin pé bọ́ọ̀ bá tún wẹ jẹ́nẹ́bà ọlọ́run láàrin ìdìbò rẹ̀ lọ́dọ̀ àti kọ̀ rẹ̀ níwàá ìdíje rẹ̀ sí àṣà ọlọ́run mọ́ta fi ẹ̀sìn àwọn lọ́wọ́ ó fún wa ní àgbóyé tó lè fún nípa ìsìláà níwájú àdáláwá nìkan bẹ́ẹ̀ o àìwá mẹ́rin àwọn àṣàyẹ̀rọ oríṣiríṣi tọ́lọ́wọ́ bá wá fún àwọn ọwọ́ tààrà tọ́lọ́wọ́ bá ti sọ díẹ̀ ẹ padà mọ́ wá dé ní àwọn àṣàwọn ẹlòmíì náà ẹ mọ̀ wá bá ń bẹ̀ bẹ́ẹ̀ ni àṣà níjọ́ náà ni àmóde padà di nínú rẹ̀ onílẹ̀mí náà wáyé lọ́dẹ́ ó lè lóun wá rí ipa na alárúbáwá láti jọ wá òun náà lóbìnrin tí máa ń dá nǹkan mojú bá ọgbà àwọn lárúbáwá ní jọ wá kánàbù tó dé ó tó tẹ́kì nìgbàmọ́ kòdàlẹ̀ ẹbà jẹ́ ẹ̀sẹ̀ láìláì a lè bẹ̀rù rẹ̀ tó kòrò gbà olè lọ rẹ̀. torí pọ́nà ọ̀rọ̀ ààrùn wọn tààrà ọlọ́run ọba ti gbà kó lọ lárúbá gẹ́gẹ́ bí àṣà ó ti sọ́ di ẹ̀sẹ̀ ọlọ́run ààrùn wọn tààrà ó sọ bá nàbù Muhammad ó ní ya ayyuhan nabi kulli azwaajik wa banaatik wa nisaa'il mu'minin yudinina alayhinna min jalabibihin dhalika adna an yu'rafna fala yu'dhayna ẹni jẹ́ tí ò bá yé padà lọ ní títí wò ní dáadáa ọ̀tọ̀ ní sáàpè ní àṣà tó bá sì ń bẹ láṣà ìyá àṣà ò mọ̀ ẹ́ jáṣà nítorọ́lọ́wọ́ ọgbà ò bá ti pè wá lọ rẹ̀ àṣà wa lẹ̀ Yorùbá nítorọ́wọ́ bá ti pè wá lọ rẹ̀ àṣà náà ní mọ̀ ẹ́ lórí ìfẹ́ àṣà àṣà alárúwárá tọ́lọ́wọ́ bá ti pè wá lọ́bẹ̀ yóò mọ̀ ìgbé lọ́dọ̀ wọn gẹ́gẹ́ bí àṣà nígbà tí ò bá ti bẹ̀rẹ̀ àmọ́ ìfọ́lọ̀ ń bá ti dà lọ́wọ́ wọn ó jẹ́ lárúbáwá ni ó jẹ́ níbò ni ó jẹ́ dápà ni ó jẹ́ ni wọ́n wá ní kan àwọn awolotira wa lọ́rọ̀ Qur'an àwọn olotira wa lọ́rọ̀ lọ́gbà Muhammad àwọn àrí tó ṣe déédé rẹ̀ èyí ti kú ò lásà ó ti ti kí ó ti ìran kan ló lò láàjà ìran bá gbà di ẹ̀sìn ẹ̀wọ̀ hajj a ka tá ń tọ̀ wá fún rẹ̀ ìpìlẹ̀ rẹ̀ tú àkọ́kọ́ ìsinmi látọ̀dà mẹ́gbọ́ Ibrahim wasalam ìpìlẹ̀ rẹ̀ àkọ́kọ́ nìyẹn amúgbà tó dọ́dọ̀ àwọn lárúbáwá tán wọ́n wa ń fi àìmọye ihe wọ́n wọn kún à ń tọ̀ wá ọdọ ní òòrùn àwọn lárúbáwá fi oríṣiríṣi oríṣiríṣi wọ́n ti padà mú àwọn orúkọ oṣù wọn wọ́n fi ń sọ orúkọ tó ń jọ mọ́jẹ hajj láti ní olùkẹ́jà oṣù táwọn òjòkó tí ò ní ṣógun tí ò ní sọ́kẹ̀ àwọn múra kalẹ̀ láti lọ sí hajj wọ́n mú kan ní sọ́dún hijja ìhun náà ní oṣù táwọn oṣù hajj inú ẹ̀ gẹ́gẹ́ èyí tó tẹ̀lé wọ́n pẹ̀ ní sáàmù báyìí muharram wọ́n gbà pé yìí o gbogbo ẹ bá parí hajj àwọn ògbọ́dọ̀ tí a fún gbà náà ó lè kálukú máa padà lọ sí ilé rẹ̀ lárúbáwá kí islam ó tó dé láti mú àwọn oṣù mẹ́tẹ̀ẹ̀ta yìí lórí pé القعدة ذو الحجة شهر الله المحرم وتتواني الأشهر الحرم oṣùgbọ́sẹ̀ pé àwọn ò gbọ́dọ̀ bára àwọn jà àwọn ò gbọ́dọ̀ jagun àwọn ò gbọ́dọ̀ tẹ̀tẹ̀ sílẹ̀ àwọn ò gbọ́dọ̀ ṣe àbòsí ta'ziman lil Ka'bah wa ta'ziman lil hajj kan lè máa fi ṣe àgbéga oṣù hajj ní lárúbá ti bẹ̀rẹ̀ ìsìláàmù náà dé ọlọ́ọ̀bá sàánù wọ́n tààlà olúwa ní iná ìdẹ́ta ṣòro ní ìdánwà dájúdájú yóò kà oṣù lọ́nà wọ́nà wọ́nà ìtìna aṣara aṣara ìtìna aṣara ṣára ọlọ́run ló ṣù méjì lánàá níbẹ̀ nínú tíra tó wọ́n náà ọlọ́wọ́ aṣọ tí wá ti pé àmọ́ nínú ha àrùbá aṣọ ọ̀rọ̀ mẹ́rin kan ní ẹ̀ gbọ́dọ̀ bára ń jagun ẹ̀ gbọ́dọ̀ bára ń ṣọ̀tẹ̀ ẹ̀ gbọ́dọ̀ mọ́ sí àbòsí ẹ̀ wọ́n lábòsí ní gbogbo ìgbà abẹ́ ìgbọ́dọ̀ sí lágbàwá àṣà tí wọ́n ní ìṣe tí wọ́n ní olúwa ti gbà lọ́wọ́ ó sọ dídé ni sọ́dẹ̀ẹ̀dẹ̀ ìmí ìtọ́nà bá di pé ó kí ní ìṣì ìjà tọ́nà bí ṣe wá ọlọ́wọ́ tó wá gbọ́ di fàyẹ̀ ó dára lọ́wọ́ náà mọ́ tàwa ìwò wọn ọmọlúwàbí náà mọ́ ń tọ̀ wá ọlọ́wọ́ bá pé lé ẹja gbọ́ di fàyẹ̀ ẹ̀yin náà ẹ̀sán ajá ẹ̀ níjẹ́ ẹja àtọ̀tẹ́ sí bẹ́ òun náà torí pé kí ni ẹ gbọ́dọ̀ wọ ṣòkòtò ẹ gbọ́dọ̀ wọ bọ́ksà ẹ gbọ́dọ̀ wọ pátá kí làtọ́ sí mọ̀

ẹ̀sìn lábọ̀rọ̀ mẹ́gbà Ibrahim àbọ́lágbà bí wọ́n yí padà wọ́n ti àṣàbọ́ wọ́n ti ìṣẹ́bọ́ gbogbo àwọn àṣàṣọ́ ajẹ́ bẹ́ẹ̀ yíò ti wá kúrò láṣà ó ti di kí náà ẹ̀sìn ẹni bá lẹ́kọ̀ọ́ ìsìláàmù gbọdọ̀ pẹ̀lú ẹ̀ lásà mọ́ aláìmọ̀kan àti ẹni tí òkú ẹ̀sìn yé ni ó mọ̀tọ́ pé ìjáàbù àṣà ni nǹkan ọ̀dọ̀ àṣà ni a ló lè dáṣà nípìnlẹ̀ àwọn olùwàdìgbà kù lọ́wọ́ wọn ó sọ di ẹ̀sìn. tó bá wá takú tó yarí tó kábí ìborí ìbánu ìbò tó ní lálàlá tẹ́fẹ́ iná gbà tó kílẹ̀ rẹ̀ ẹ̀sìn ni alìjẹnàbà náà ìkìlẹ̀ rẹ̀ ẹ̀sìn ni akọ́nulẹ̀ka ìkìlẹ̀ rẹ̀ ẹ̀sìn ni àwọn táǹkà ní pé ká má pe gbogbo ẹ̀ náà lẹ́sìn mọ́ ká má pe ní àṣà ọ̀lẹ́mọ̀bíbáwà lẹ́sìn jù jọmọ́ mùsùlùmí ká bímọ ká pẹ́rẹ́ fọ́mọ lágbáwá tí ń ṣe káàkiri ìlú bí sọ́lá àmì in fact níbi sọ́mọ́ ń ṣe dé anábìdí ó modify ẹ̀ táwọn lárúbáwá bá bímọ níjọ́nà náà lárúbáwá ti lájà fọmọ pẹ̀rẹ̀ súnná ẹran kí lápẹjọba ẹran súnná ìtìgbẹ́nu àtàlárúbáwá tó bá pẹ̀rẹ̀ súnná lágbàáwá ní àṣà kan wọ́n wà mú ẹran tọ́pa irun irun àgbò tọ́pa wọ́n wà mú irun ẹ̀ wọ́n kì í bọ bí ẹ̀jẹ̀ ẹran tọ́jú wọ́n kì irun bọ́ irun ara ẹran tọ́pa bàbá wa ti irun yẹn bọnú ẹ̀jẹ̀ wọ́n wàá mú irun yẹn tẹ̀jẹ̀jẹ̀jẹ̀ wọ́n fi sí àmùjẹ ọmọ òpópó tí wọ́n ń sọ ní orúkọ àtàlágbára kó dá ìjọ kejì lọ́wọ́ sí ìsìláàmù dé àlọ́ ìwọ̀n ti báyẹ̀ a mọ̀ pẹ̀rọ ajíwa ààrẹ ìfìlẹ̀lẹ̀ wa ó ti gbà kò lọ́wọ́ gẹ́gẹ́ ẹ̀sẹ̀ ó lẹ́bí àtà àmọ́ ẹ̀jẹ̀ ẹran ẹ̀gbìn ẹ̀jẹ̀ ẹran kí ni jọmọ ẹ̀jẹ̀ ló wà dá mọ̀ fẹ́ẹ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ dámán mọ̀ fúwà ó lè jẹ tó bá jáde nígbà tẹ̀ bá du ẹran tó ẹgbẹ́ ní ẹ̀jẹ̀ ẹ̀ gbọ́dọ̀ máa fi ẹ̀jẹ̀ tó yọ ọmọ yín ànábì wa ẹ̀ kọ́ pé kálọ̀rì wá èyí tó bá lóorùn dáadáa òní káwa máa fi sí àmì jẹ àwọn ọmọ tiwa kó má máa jẹ ẹ̀jẹ̀ kó sì má jẹ́ ẹran ẹran àìlọ́wá bí nǹkan tó wá dà bí òwú kan bí fẹ́ bí òwú kan ó ní ká fi nǹkan tó bá lóorùn sí káwá fi sí àmì ẹran kó dà wá ronú àtàlà wa inú mẹ́rin ní o àmáwọn ẹ̀yà ti wa àwa fa lọ́wọ́ wọn níjọ́ kejì àtijọ́ kẹjọ tọmọ láwọn ṣe tọ́ bá fá orí ọmọ tán tọ́ máa lọ wá kiri máa wá fi bí cotton wool wá fi bí báyìí òun náà máa fi sí déédéé àgbègbè ọmọ àwọn bí ọmọ tèmi ò débẹ̀ mọ́ àmọ́ pàtì yẹn ń yé lè pé àṣà yóò bá lè àṣà yẹn bẹ́ẹ̀ ṣe wà yóò bẹ́ẹ̀ ṣe ṣáṣà wa ni máa ló ti jẹ̀ṣẹ̀ ó ti jẹ̀ṣẹ̀ lọ́wọ́ àwọn ará àkọ́kọ́ nìyẹn nínú ipò tí ìsìláàmù kọ sí àṣà àwọn àṣà tí ìsìláàmù gbà kò lọ́wọ́ aláṣà tó wá sọ bíi ẹ̀sìn láti gbọ́ bó ti wá gbà kó lọ́wọ́ wọn tó ti bẹ̀rẹ̀ ó ti di Islam ó ti kú òní sáàmù pè ní àṣà. ìràkejì nínú ìbálò tí Islam fi bá àṣà lò ó làwọn àṣà tó ṣe pé Islam wo sun báyìí Islam ni pé eh, àṣà yìí lòdù wá burú àmọ́bí òtí burú yìí náà àmú wọnú ẹ̀sẹ̀ Islam wá sílẹ̀ báwọn aláṣà èyí wọ́n rí mọ́ rìmẹ́ẹ̀lì gẹ́gẹ́ bíi àṣà bó ti wá ń àṣà yẹn ìdájọ́ ti ń bẹ lórí ẹ̀ lédè ẹ̀yin mùsùlùmí ẹ bá ń bẹ láwùjọ àṣà yẹn ẹ gbọ́dọ̀ mọ́ ẹ pa àṣà ní àṣà ìṣe ẹ gbọ́dọ̀ mọ́ bẹ lórí ẹ̀ àṣà àlùpọ̀ ó sì sí ara wọn eléyìí nǹkan tá ìsìláàmù ń rí gẹ́gẹ́ bí pé ah, àṣà yóò bá nǹkan kan jẹ́ ìgbà tí ó sì ti bá nǹkan kan jẹ́ kò tún wá kó tó ń tá lè sọ dẹ̀sẹ̀ ìsìláàmù wá fàwọn èèyàn lẹ̀ lórí èyí tó fi wọ́n lẹ̀ lé lórí yẹn ẹ̀yin mùsùlùmí tẹ̀ bá mẹ́fẹ̀ ẹ̀ bá jẹ́ àrùn sunna jù bẹ́ẹ̀ lọ rẹ̀ ní ẹ̀rẹ́ tí wọ́n fi inú àwọn àrùn sunna náà àwọn tí wọ́n ẹni tí wọ́n ti pé nígbà tí ẹ̀sìn ò ti takò ó ti jẹ́ àṣà ìlú wa eléjẹ́ ìrìn ẹlẹ́ẹ̀kejì nínú ìran àṣà tó sì jẹ́ pé ìsìláàmù fún ní agbára pé mùsùlùmí àwùjọ náà fẹ́ yàpá sí ẹwà ní ìrìn ẹlẹ́ẹ̀kẹta nínú ìran àṣà ìdíjà àtiwá ọmọ ilé rẹ̀ ó ní àṣà tó ti pé wọ́n wé ọ̀dọ̀ ọ̀dà àwọn èèyàn ti rí jọ́ tí wọ́n gbé kalẹ̀ àwọn ọmọ nǹkan náà àmọ́ gbà tí ìsìláàmù lé tó kúrò bẹ́lẹ̀ àwa ṣe ìsìláàmù àti àjà yìí wọ́n ti wá ṣàkàpọ̀ ara wọn. tẹ̀mọ̀túmọ̀ sáwọn tàbáyé ìsìláàmù àti àṣà takora wọn ìtumọ̀ rẹ̀ ni pé ìtọ́nà ń gbé kalẹ̀ àti táwọn èèyàn gbé kalẹ̀ ó borí gbá ara wọn ìtumọ̀ tá ń sọ ni pé òfin ọlọ́run àti òfin àwọn èèyàn ó borí gbá ara wọn ẹ̀dá kùtà ló máa wá lágbára jù náà wé lè yìí òfin ta ló yẹ ká tẹ̀lé náà méjèèjì nínú ẹ̀sìn àtàtà ta ló yẹ ká wá gbọ́lá fún náà méjèèjì tó rà gbà pé ẹ̀sìn wá látọ̀dọ̀ ta ní jọmọ́ ọmọ àtàwà látọ̀dọ̀ ta ní àwọn èèyàn àtà àtẹ̀sìn wá forí gbára wọn títa ló yẹ kó wà níwájú tọlọ́run ní ìlú àmọ́ ńlá pẹ̀lú ìkan ó dà gẹ́gẹ́ bí àkànì ẹ̀sìn ọlọ́run bí bí àṣà táwọn èèyàn wá gbé kalẹ̀ ó wá dà gẹ́gẹ́ bí ẹni adìẹ àṣà dà gẹ́gẹ́ bí ẹni adìẹ ìtawọ́n ń látàrọ̀ rẹ̀ àpáta tó bá fàyè lẹ̀ kí adìẹ ó yé sínú òun ẹni adìẹ wọ́n dúró lálàáfíà àdúgbò ní dúró lálàáfíà jẹ́mọ́ ò sọ̀rọ̀ mọ́rùn àṣà fẹ́sùn ti gbà ní ẹni adìẹ tó dúó láyé rẹ̀ lọ́tọ̀ báyìí àpáta náà sì dúó láyé rẹ̀ lọ́tọ̀ báyìí bọ́ bá ń bẹ̀rẹ̀ gbogbo ọdún wọ́n jọ máa wà lálàáfíà bá ní wà lálàáfíà wọ́n jọ máa lèbéjì ayé àbá nìjọ lèbéjì ayé èyí ò làtà tí ó tako ẹ̀sìn àtúnṣe tẹ̀lé báyìí èyí ò làtà tí ó tako ẹ̀sìn àtà àkọ́kọ́ ní orílẹ̀ ẹ̀yìn ó ní adìẹ lọ yé sínú àpáta àpáta rèé sì gba ẹyin wọlé àníyàn ni àtàtẹ́sìn ti nísìn ẹyin wá dúró àpáta náà dúró ẹyin ò kọjá àyè rẹ̀ àpáta náà ò dẹ̀bí ní pé òun lọ gbéjà àyè rẹ̀ ní ọ̀sìn ní lára ẹ̀dá pé òbó òdè rẹ̀ lọ́nà méjèèjì nígbà tó ní ẹ wá jáwé lẹ́ẹ̀kẹta ẹ̀sìn wá dúró rẹ̀ jẹ́ẹ́jẹ́ inú àpáta inú kan bí ẹyin

ló ti jẹ́ pé gbogbo àṣà tó bá ti tako ẹ̀sìn ẹ má máa pè láṣà lásán mọ́ ẹ jẹ́ á máa pè ní àṣàkáṣà kí láti lọ́nà ẹ má pè dáadáa gbogbo àṣà tó bá ti tako ẹ̀sìn kí ló kọ́ rẹ̀ gbogbo ìṣe tó bá ti tako ẹ̀sìn kí ló kọ́ rẹ̀ ìṣe kí ṣe ẹ̀rọ ọ̀tọ̀ lè ṣe kú ṣe mi lò wá ọ̀tọ̀ wá ní ìṣe kí ṣe ìṣe tí ò dáa irú ìṣẹ́bẹ̀ lọ́mọ ìyá mi mọ́wàá jẹ́ kí wọ́n tàn án kò sí báwọn èèyàn bá ṣe pa á lárúgbó ẹjẹ́ á mọ̀ pé àní ìṣe yóò bá ìsìláàmù lọ irú ẹ̀ wá pọ̀ ó wà ní àṣà Yorùbá tó pọ̀ ó jẹ́ ìṣọ́ àwọn àṣà Yorùbá tó tó mẹ́gbọ́n dání nínú àwọn àṣà ilẹ̀ Yorùbá wọ́n ní kọ́mọdé kìíní kan bẹ tó ń jẹ́ òrò ilé òrò ilé òrò ilé wọ́n nínú ilé tàwọn àwọn gbọ́dọ̀ mọ́ sóòrò torí pé táwọn ò bá lè ṣòro gbogbo ọmọ inú lé náà tí máa ń bẹ lẹ́kọ̀ọ́ tí máa ń bẹ jàǹkára tí ń bẹ nígbàtà tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọjà wọn lè mọ̀nà dáadáa ẹ̀mọ́dà wọn ló wò oòrò lé kọ́ńtẹ́ẹ̀tì ẹ̀ ìbá ọlọ́wọ́ ọba wọn ló ètùtù náà ń bẹ̀rẹ̀ ètùtù yìí ó takòtà ìdà ní òtakòtà òfin nígbà tí oòrò nígbà gẹ́gẹ́ bí ẹni ó wá jẹ́ bínú yányán ó larí mọ́ àpàtà ta ni ó pàdánù àwọn méjèèjì ẹ jẹ́ kóòrò yóò lọ lọ́ọ̀ ohun lé ó ṣe kí ni kó máa lọ púpọ̀ àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ tó ń sọ fún wálẹ̀ yorùbá pé ìmọ̀lẹ́ ò ní a máa ṣòro àwa ní kí ní jẹ́mọ̀lẹ́ wọ́n ní ìsìláàmù làwọn sọ pé ìsìláàmù ò ní a máa ṣe oòrùn àkíyèsí ìsìláàmù tàbí náà lẹ́gbọ̀ọ́ káàní ìsìláàmù dáadọ́ náà mẹ́gbàá Muhammad orí àmọ́sòrò àwọn àmọ́rò káàní ìsìláàmù dáyìí tẹ́nu mọ̀lẹ́bí yìí nínú ọ̀rọ̀ yìí dáyìí tẹ́ kalẹ̀ àtẹ́yẹ̀ bá wọ́n bá báyìí kánò wá ní ẹ̀yìn ní ó ní ẹlọ́sòrò tọ ẹ̀yìn nínú ọlọ́run ọlọ́run bá rẹ̀ tó bá wọn. àṣà ìjọ tó bá ti sàkó òsì ìtì ìsìláàmù fẹ́ ká fi bá wá ṣàbẹ́ẹ̀lì ní pé ẹ̀yà sọ̀rọ̀ náà. ẹ àbáwá ti àtàwọn àti oníṣìṣẹ́ ìlú wa o àwọn ọlọ́jà wọ́n lè ní mẹ́tọ́ọ̀dù lọ́tọ́ fi tàjà sọ̀rọ̀ yìí wọ́n sábà ṣẹlẹ̀ dáadáa láàrin àwọn tàjà tàjà tí ó pé ó ti kọ́mọ̀ pé wọ́n ti fi tàjà nìyẹn ẹ̀wọ̀n kí nìkan tó kọ́mọ̀ àwọn ọ̀gá tó bá lọ́mọṣẹ́ ọmọṣẹ́ wọn wà lábẹ́ ọ̀gá ẹ̀yọ́ ọmọṣẹ́ ẹ̀ débi níyà nínú ọdún lápòjú ìlú kan wà lẹ̀ ọ̀gá kankan wọ̀n lábẹ́ ohun àpòjú ìlú kan wà lẹ̀ ọ̀gá ní aago yóò fifteen thousand lábẹ́ ta ọmọ tí padà wá ń tà seventeen thousand naira ayé ẹ̀fọ́ èrò lówó ọ̀gá ah, ẹ̀kọ́ tó ti ń jà ẹnìkan tó ti ẹnìkan tó ní fifty seventeen àtúntò wá díẹ̀ díẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́jà ṣe wọ́n pé àṣà àwọn ọlọ́jà ni pé a ṣe bí fifteen thousand lówó ọ̀gá ajẹ́ kó fifteen thousand lọ́dà lọ́wọ́ kódà ní fifteen ní ìjọ ti dé àwọn ọ̀gá gan yóò fi ah, seventeen ọkọ àyè tó dáná ayọ̀ fifteen owó tèmi à èmi èjẹ aráàlú aráàlú kan lè jẹ dáa owó yín tẹ́lí ọ̀gá ní ọ̀dà fifteen ìwọ padà wá tà ní seventeen àti ojúlówó àti yìí wọ́n fẹ́ pè léèrè ti ẹ̀hún tá ní gbogbo ẹ̀dá náà ọ̀gá bọ́t àṣà iṣẹ́ táwọn ọmọọṣẹ́ máa ń sábà ṣe lọ́dọ̀ ọ̀gá ó ní pé owó tó bá fi fi tajà lébàyẹn àwọn làwọn ni. ìwàyé náà ni iṣẹ́ yẹn ó pọ̀ ó ìyáwó ọmọ náà àkọ́kọ́ ọwọ́ gbòó rọjà ó rọjà ó kàn rọjà ó ló bá mi ọjà ó kàn ọmọdé jọlọ́gbọ́ rẹ̀ yọ̀gá ọmọdé ló ní àwọn meanwhile islamical àṣàkí islam tó dúró ní ọ̀gá ló ní kí ni ló ní owó rẹ̀ ẹni ó lẹ́rú ló ní kí ni ló lẹ́rú ọmọdé ní ó àbíkọ́ ọ̀gá bá kankanlẹ̀ kanlẹ̀ sọ pé kò yọ̀gá kí lẹ̀ yọ̀rọ̀ bá wí ẹni sọ yìí muslim anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó rẹ̀ kan náà sọ̀hà ó ní lọ́ọ̀rì ìgbàgbà káwá nílùú wáyé. ó lọ ìgbà yóò náà wà lọ tó dé ó bá dé ó bá dá àti ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ẹgbẹ́ gbogbo ẹ̀rọ ó kó dà sábà tó bá kó ẹrù lẹ̀ bí ó ó bá gbé pàtẹ́pẹ̀ kan náà bí ó kó àwọn pàtẹ́pẹ̀ bí wa ní tí òsì ó ní mo kó lọ yí zàkà ما أهدي لي وهذا ما أهدي لي eléyìí tiẹ̀ gíìtì ni èmi nìkan lọ fún ẹkún tèmi rèé zàká ààrẹ tó ní ìgbà òun rèé àtọ́nà wà wà ní ìgbà àwọn àbáwá pé ó tẹ̀ ní límọ́nì àwọn tàbí wọn ní límọ́nì náà ni aláìlẹ́pọ̀ ni mo ti báwọn tàbí ò ní ìmọ̀rìn ní ma báwọn tàbí pé ká ṣe tọ̀bí ọ̀wọ́ àlùkò òun ti tó kéde àwọn tàbí mọ́ ní ìmọ̀rìn náà àmọ́ tàbí yìí bẹ̀rù ọlọ́run débi pé ah, ó ti ẹ̀dùn lè jíjẹ́ pé zàká rẹ̀ ẹ̀bùn mi rẹ̀ anẹ́bùwà Muhammad sallallahu sáà

sadakọ́tù ilé anẹ́bì ìdàkátọ́ nílọ rẹ̀ gbà wá onílé wàhálà eléyìí máa ohun ní ẹni oní lọ́bí tí ẹ̀bùgbùn mi alọ́bí ni ẹmọ wo ó fẹ́ mọ́ sílé kan pé ó sí lè mú pẹ́sọ̀ orí ẹ̀tọ́ ti ẹ orí alọ́bí ni ẹ afalẹ̀ yẹ́ ti lùsù ilẹ̀ abẹ́yìí ti àbí àwọn bẹ́yìí ti ó mẹ́ fayúngọrù ayéhùdá ilé alábìnrin kò sí jùkú ń lè yára sí ní bàbá rẹ̀ káàrọ̀ wà ló pé tí wọ́n mọ̀ bú lẹ́bù nílé ìyá rẹ̀ ní àbílé bàbá rẹ̀ tẹ̀mọ́ tí wọ́n kún lẹ́wù rú tó bọ́gá ò bá ń pa àwọn ọmọ ẹgbẹ́ ní ìtàn òru fún ọ tí ọ ti jẹ́ bí kọ́ńtọ́mà kó wà lókun ọ̀lẹ́wù káwọn àbá tí wọ́n máa ń ṣàlàyé àwọn ọmọ bá ti tó tàwọn sábà lórí òkè ẹ láwọn àbá mi padà jù wá ní ìhàlẹ́ àyẹ̀ lọ́gbà ẹ̀bùn àwọn ẹni tí bá ń bá mi ṣiṣẹ́ àwọn tí bá ń ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá òun ṣiṣẹ́ lábẹ́ ìjọba òun ṣiṣẹ́ lábẹ́ kọ́ńpìnì kan òun ṣiṣẹ́ lábẹ́ ilé ìwé kan wọ́n ti wá ń san sálárì fún ọ lówó oṣù tí nǹkan kan bá bẹ́ẹ̀ lẹ́bù abọ́ ọ̀tajà kan ó lé ta lówó rẹ̀ jọmọ́ ọ̀gá rẹ̀ tó sọ ìṣẹ́ abọ́sẹ̀dọ̀ pé àṣà àti ìṣe wa òun sọ pé àtàwọn tajàtajà àti àwọn àti àwọn ọjẹ́ àtàwọn àti àwọn ọ̀gá àtàwọn ọ̀gá àwọn òpó ọmọ iṣẹ́ lónìí ni oríṣiríṣi ọ̀nà ló máa ń wà gbogbo dáadé sọ òun náà ni àṣà àti tí ó ti máa ṣẹlẹ̀ àṣà ìṣe yóò máa wáyé láàrin àwọn ọlọ́jà nìkan àṣà àti ìṣe yóò máa wáyé láàrin àwọn onílàlọ́ọ̀ ṣẹ̀fọ́ àwọn landlord ni wọ́n ní àwọn àṣà wọn ìṣe wọn tó pé gbogbo landlord bọ́jú wọn ṣe nìyẹn ilé mùsùlùmí ọmọ wu àṣà míì tó bá bá ìkìlọ̀ níbi kan gbówó lé lọ́wọ́ ẹ tó bá yáwó lọ́wọ́ rẹ kí ni jọmọ́ ó dá ìsìlámù gbọ́ láyé wọlé gbówó lé lọ́wọ́ ẹgbẹ́ lẹ́gbẹ̀ẹ́ inú àwọn àjà àwọn aláàlọ́ọ̀dù onígbàgbọ́